àgbọ́yé àjọṣepọ̀ tí máa bẹ láàrin ọmọ ènìyàn sí ọmọ ènìyàn pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa bí àlàyé tá a ń bá lọ ní báàbù al-ijawa al-báàbù al-hadi al-ijawa báàbù ẹlẹ́kọ̀ọ́ kàrá tí ń sọ̀rọ̀ nípa kéèyàn ó rẹ́ẹ̀tì kan àbí kéèyàn ó báyà títí báyà ní sẹ́ pé wàá bá ti kaba yìí ní san owó báyìí fún ọ. àwọn ìdájọ́ sẹ̀ríà tí ó wà lábẹ́ báàbù yìí a sọ̀rọ̀ nípa àwọn májẹ̀mú tí ó tó bí májẹ̀mú méje a sọ̀rọ̀ nípa àwọn ní ìjẹ́ ìjọ. sọ mọ́sálà yọ̀ ká tó kù lábẹ́ báàbù yìí síwájú ká tó kọ́ sí báàbù mi òun náà ni al-ahkamu al-muta'alliqatu biha àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ àlè ìjà ọ̀ yìí ká agbáyàn ti ṣe pé bá ń ṣe ìjọba yìí ní nǹkan ló báyìí so àwọn mọ́jẹ̀mú tí oró àwọn ìdájọ́ tó rò papọ̀ máa nínú àwọn ìdájọ́ tó rò papọ̀ máa òun náà ni èdè àbá sọ fún wa pé láyà jùlọ lè ti jáàrú àlà àmàlì nìkúrọ̀ bí wàlẹ̀ ìbàdà kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà kárẹ́ǹtì yàn kó wá báyà kó wá kárẹ́ǹtì yàn fún àwọn tẹ́tẹ̀ máa ń ṣe láti fi súnmọ́ sùn náà lọ́wọ́ tààdá àwọn tẹ́tẹ́ ìpínlẹ̀ bá ti fúnra rẹ̀ gan yóò fi gbalada àwọn tẹ́tẹ́ yẹn máa dáse kí ẹ̀ tó wá gbáyà kí á àgbà kó máa bá a fi irú iṣẹ́ báyìí ó ní kàlí azan gẹ́gẹ́ bí azan ẹjọ́ máa pè ó káwá gba àpéjọ ẹjọ́ máa pè ó iye owó tẹ́tẹ́ máa san fún ọ ní lérí pé ó máa pè ó ìtọ́lẹ̀ yẹn pé Ànábì sallallahu alaihi wasallam ń gbẹ́ fún wa ládàá ńlá láti bẹ fún ẹni tí أطول المؤذنون أطول الأعناق يوم القيامة أو كما قال Ànábì ní àwọn tó máa ń pè ń sẹ́yìn ní wájú àlùkìyàmà àwọn ọlọ́run wọ́n gùn jù yàní wọ́n ga ju gbogbo àwọn èèyàn tó kù lọ àmọ́ dá àwọn báyìí pé ah àwọn tó máa ń pèrò nígbà tí àbùsọ̀bì wà hajj gẹ́gẹ́ bí kéwọn rẹ́ǹtì yàn fún hajj ẹ̀ ń kó rẹ́ǹtì yàn pé kó wá bọ̀ sí kíni kó wá bọ̀ hajj ẹ̀sì bá mi tó eléyìí kò lẹ́tọ̀ọ́ wàlẹ̀ kùsìá àbí kéwọn rẹ́ǹtì yàn fún fatuwa ẹ àwa rẹ tẹ pé wà á bá ti fatiwa àmọ́ sàn owó báyìí fún pé ó mà bá wa ti fatiwa wà lọkọdọ àbí ìdájọ́ ẹ tí ó dájọ́ sẹrí àfihàn nínú ẹsìn kátó wa máa sanwó fún pé torí pé yóò bá wa dájọ́ wà ní ìmáàmá àbí ẹni tá a fẹ́ fi jẹ ìmáàmù wa ta'limil Qur'an àbí ẹni tí ń kọ́ ẹ̀ ní al-Qur'an kó tó wá ní owó kan tí ó máa gbà látara pé kíni látara pé òun kọ́ ẹ̀ ní al àfáàní lè anaha qurbatun ila Allah ta'ala tó gbogbo àwọn kátà sọ yìí nǹkan tí yẹn máa fi súnmọ́ lọ́wọ́ ni gbogbo yẹn máa ń ṣe kan yóò máa gba ládàá ni wa yajuzu <clears throat> wa yajuzu an ya'khudha man yaqumu bi dhalika rizqan min bayti malil muslimin tó àbáwá ni àmọ́ wá lẹ́tọ̀ọ́ o ẹni tí máa ń ṣe gbogbo àwọn kátà sọ yìí ó lẹ́tọ̀ọ́ kó máa gba owó nínú baitul ẹ public treasury ilé owó mùsùlùmí tó jẹ́ pé mùsùlùmí máa ń ní tó jẹ́ pé lu islam la wà ní àdìmí tó máa pè ní bẹ́tùlì máàlì tó jẹ́ pé owó yìí gbogbo àlàlà lówó tó wà ní ẹ ẹ ti bá wọn nífẹ̀ẹ́ so irú eléyìí ní ìsìnyẹn tó bá yẹ ní imam pé kò ní máa lọ bí kankan nu yóò kí fajiri yóò kí subu yóò kí zuri gbogbo ọ̀run yóò kí ẹ irú eléyìí ní ìsìnyẹn wọn pé sọ àti gba iṣẹ́ mi lọ́wọ́ rẹ̀ nu wọn àmọ́ fún níwọ̀nba tó máa tó tòtò ẹ̀bẹ̀ náà ni ẹni tó bá yàn ipe a wọ́n máa jòkó kó àwọn ní alukur'an so bẹ́tùl máàlì ló ti kí ni òun yóò tẹ̀lé ìfún wa ẹ̀sìn báwọn nìyí so àmọ́ gba àti ìjọba ti wá sí bẹ́tùl máàlì ẹ̀sìn báwọn nìyí kò sí bẹ́tùl máàlì tí ó sanwó fún yàn ẹ́ a sì ní bùkátà sí pé táwọn yẹn wọ́n ti kí ni kọ́ máa kọ́ máa so bó làwọn á ṣe a sì ní kò lẹ́tọ̀ ẹ taba sì ní kò lẹ́tọ̀ báwọn ní sìn èmi náà ó ṣe èmi náà ó gba abisẹ́ lọ ní wàásẹ̀ ma ṣe èmi náà ti ma rí jẹ́ tí ma rí mu lọ tó látara bẹ́ẹ̀ òun náà làwọn olùmọ̀ wọn ti sàlàyé pé tọrọ bá rí báyìí ẹni bá wọn kò sí fún ẹ tó bá ní bùkátà ẹ tó ní bùkátà sí nǹkan báwọn kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́tẹ́ yẹn bá ka tó bá so ní tó dáa ju tó mẹ́kọ̀ọ́ owó tó mi kọ́ ẹ̀ lálùkò àn òun kọ́ ẹ̀ lẹ́kọ́ lọ́gbọ́n aládàá yẹn tó bá dijọ́ gbé ẹ àwọn ogun àyè náà lòdì dòkó lẹ̀ tó fi ń kọ́ lẹ́kọ̀ọ́ tó kò sí kankan tí ó burú níbi eléyìí o ẹ̀sìn bá ní ìdájọ́ tí ó wà lábẹ́ rẹ̀ nìyẹn tó àmọ́ <clears throat> ni àwọn nǹkan tó tún ní ti pẹ̀lú ẹ̀sìn náà ẹ àwọn tó ní ti pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn tó jẹ́ ìmọ̀ ni ìmọ̀ fíkì ni gbogbo àwọn ọmọdé ọmọ fi máa lágbóyè ẹ̀sìn tó eléyìí náà bẹ́ẹ̀ bá ká tó bá sòkò yẹ kó máa gba owó kankan lọ́dọ̀ àwọn àfa sálà àwọn náà ti kọjá lọ lórí bá àwọn àfa sálà tẹ ẹrí wọn wọn kálukú ní tẹ wọn mọ̀ sí lọ́tọ̀ ni ìdí yóò máa tajà yóò wà nù wa ìdí yóò máa dáko yóò wà nù wa yóò sì máa yóò sì máa fọ ọmọlẹ́kọ̀ọ́ Abdullahi bin Mubarak oníṣòwò ni pẹ̀lú ìjáfa àtẹ́gùn fún fáwọn ẹlẹ́kọ̀ọ́ gbogbo àwọn ayé màtẹ́ rí wọn gbogbo ọ̀nà máa níṣẹ́ tí wọ́n ń ṣe àbátẹ̀yìn bá wa níṣẹ́ tí ń ṣe àbí tó jẹ́ pé ẹ̀kọ́ tí ń kọ́ yà yóò gba ọgbà àsìkò ibn al-Uthaymin rahimahullah àpèjúwe ń bẹ fún alára bàbá náà kí Allah subhanahu wa ta'ala wọ́n sàbà àti bàbá náà wọ́n nígbà tí wọ́n kọ́kọ́ gba bàbá sí jámíà ní Saudi ní yunifásitì lójú àwọn ọmọ akọ́yàn bàbá ò láníyàn pé òun máa gbowó sálárì bá ìmọ̀ àgbà sálárì sí nǹkan ọmọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó àmọ́ nígbà tó jẹ́ pé bàbá ò lọ́nà míì ò lọ́nà àbáyọ tó bá ti wá di pé wọ́n san sálárì fún bàbá wọ́n ní bàbá ti wá láwọn kan wọ́n wá owó sálárì yẹn wọ́n mú wọn bá tí wọ́n fi jẹun bẹ́ẹ̀ wọ́n wá kó yókù fún wa bóyá máa fi ṣe business àwọn à ń ṣòwò gold díẹ̀ díẹ̀ àwọn ènìyàn wọ́n mọ̀ nípa gold wọ́n ta gold wọ́n ṣe gbẹ díẹ̀ díẹ̀ nígbà tó yá wọ́n padà sí ṣọ́ọ̀bù látara rẹ̀ nígbà tó padà yá ṣọ́ọ̀bù padà gbòòrò nígbà tí ṣọ́ọ̀bù gbòòrò tán wọ́n ní bàbá mú báyìrò wọ́n bá kọ lẹ́tà sí jamia jamia islamia gbẹtọ̀ ẹ má sanwó kankan fún mi má ẹ ṣọ́ọ̀bù sálárì mi látòmí lọ ìpè àìní ọ̀nà míì òun náà ló fa tẹ́lẹ̀ táwọn fi ń gbà alátìpìlẹ̀ àmọ́ alhamdulillah àwọn ti ní tí ó tó àwọn táwọn máa fi jẹun so ẹ̀rí fáwọn eléyìí oníṣẹ́ àdá àdá ayé kọ́ ló mú lọ́kàn wọn ẹ̀sìn wa nìkejì pé báyà ṣe mo fẹ́ kó jọ irú ọkọ̀ wo mo fẹ́ lò irú ọkọ̀ wo mo fẹ́ lò irú ilé wo mo fẹ́ kọ́ bóòlù mo fẹ́ ṣe ayé mi kọ́ ló mú láyà tí wọn bẹ́ẹ̀ ni pé bí wọ́n ṣe kíni bí wọ́n ṣe ra àlìkìyàmà látara pé ká ṣiṣẹ́ dáadáa nígbà tó wà láyé àbá ti ń sọ̀rọ̀ nípa àwọn èyí ṣẹ́fọ̀ wa ibùdó ọ̀sẹ̀ mi rahimahullahu ta'ala wọ́n níjọ́ kan ṣẹ́gun bọ́lú tèmi ni wọ́n lọ dẹ́rẹ́bà wọn gbé wọn lọ wọ́n sọ pé dẹ́rẹ́bà wọn lọ <coughs> dẹ́rẹ́bà wa gba bí tí ò yẹ kó gbà báwọn ọlọ́pàá ti dáa dúró nù àwọn ọlọ́pàá dáa lọ́wọ́ ẹ̀dí wọ́n fẹ́ máa sàlàyé fún pé ṣẹ́gun ní kò dákẹ́ ní ṣẹ́gun kí ló fẹ́ máa sọ tó o mọ̀ pé kò yẹ kó gba bí tó gbà yìí ni ẹ̀yin ọlọ́pàá ọ̀ya ẹ̀fá ìní ẹ̀ tó yẹ kẹ́ ẹ̀ ti fún ẹ̀ ìdajì àwọn yọ ní sálárì rẹ nínú owó sọfáìn rẹ sọfáìn rẹ o ẹdí báwọn níbi sẹ́yìn pé tí gbogbo yẹn bá máa ń ṣe báwọn tó kálukú mú òfin ẹ àwọn láwùjọ wa lónìí àwọn olówó àwọn olówó gan ni wọ́n máa máa ṣe tí ò yẹ kí ẹ torí pé ojú olówó yóò ti ra ogbó títí pa ẹ lọ wá omi gbà ẹdí báwọn torí pé òun ṣe kíni nítorí kó ń ṣe kóma nítorí kó ń ṣe ìyàwó nítorí kó ń ṣe fìdá yóò wá ní ẹtì gbogbo títí pa ẹ kò bá wà rẹ nìkan ní ìsìn kan máa wá gbé lọ láti jìnnà jìnnà jìnnà kan wá débẹ̀ kan wá tọ̀nù padà kò bá kú jìnnà bàbá tó kàn wọ́n ẹlòmíì bá ní bùkátà kó máa kánjú kò sí tó kàn wọ́n táwọn sáà fẹ́ ṣe ayẹyẹ tiwọn tòwòrò eléyìí ní ìsìn kò sáré kọ́ sí dáadáa lára àwọn tó ti lọ àwọn ẹni síwájú ní gbogbo eléyìí tó ibi tá a ti lọ òun náà ní pé kí ni nípa pé kéèyàn máa gbó lébi pé èèyàn ń kọ́ èèyàn ní ẹ̀kọ́ tó yìí ló ti dáa ju téèyàn òbí ní gbà nínú téèyàn ó gbà tó bá jẹ́ ògidì àti àmọ́ téèyàn ti kiri téèyàn ó máa ṣe lọ́fẹ̀ẹ́ ó máa kọ́ àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ pẹ̀lú ikhlas ó tún máa kọ́ pẹ̀lú kárí mi pẹ̀lú pé ah, káwọn yẹn bá máa yẹn mi bí ah, bọ́lá kì í gba náírà kan níta káwọn yẹn lẹ́kọ̀ọ́ ni tó bá ti láníyàn tí ò dáa báwọn ní sìn kò ní tẹ̀sán kankan bẹ̀ fún ọ tó bá ti jẹ́ àti àmọ́ nínú ìdájọ́ tó tún wà lábẹ́ alìjáàrọ̀ òun náà ni pé alàlùmọ́ أن يدفع العين المؤجرة للمتاجر ويمكن من الانتفاع بها inú ìdájọ́ tó tún wà ń bẹ́ẹ̀ òun náà ni pé ẹni tó fẹ́ fi nǹkan rẹ́ǹtì fún yàn túláàsì ní fún kóso kínni kó gbé nǹkan yẹn kó wá ń dóba rẹ̀ lé ẹni tó fẹ́ fi rẹ́ǹtì fún lọ́wọ́ ẹ ẹni tó fẹ́ fi rẹ́ǹtì á ẹni tó fẹ́ fi rẹ́ǹtì ni o àbí kó fi hàn án pé nǹkan báyìí ni kì bí ó kàn ní mo ti fi rẹ́ǹtì fún ọ láì ṣe pé ẹnìyẹn rí nǹkan yẹn yóò ti gbowó lọ́wọ́ rẹ̀ rárá wọ́yẹ́jìbò alàlùmùsáàjìrì alùmùháfàtọ́tù alàlàyìn mùsáàjàrọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni túláàsì ní bẹ́ẹ̀ tó rẹ́ǹtì nǹkan kó sọ̀ kan yẹn ó gbọ́dọ̀ sọ nǹkan tó rẹ́ǹtì tó jẹ́ pé oṣù kan ló fi rẹ́ǹtì ẹ̀ ni ọjọ́ kan ni ọ̀sẹ̀ kan ni ó gbọ́dọ̀ sọ nǹkan yẹn kò gbọ́dọ̀ bàjẹ́ wà yẹ́dùmá ojúlọ́ta ń da ha túláàsì ní kó ṣe kí san ojúlọ́ kó san owó rẹ́ǹtì yẹn nígbà tásìkò bá ti pé ẹni tó gbalé lápèjúwe nísìnyí má lo ilé bí ìgbà tó jẹ́ pé ọkọ lo nílé nígbà tó bá padà yára ti bá àyàn padà kó bẹ́ẹ̀ àwọn àti kọ́jú wa lọ́wọ́ kò wá lálà ṣe ilé onílé ẹlòmíì ilé ọmọ bàjẹ́ ilé tó ń gbé bẹ́ẹ̀ yóò wá wọ pé àwọn ah, máa fọ ara mi tí wọ́n náà ló ti gbé bẹ́ẹ̀ ẹgbẹ́ mo rẹ́ǹtì ẹ̀ wọ́n bá yá wọn wọ́n lọ sí wàá bẹ̀ lọ́dún kan lọ́dún méjì lọ́dún mẹ́ta òwúrò àwọn àtàbà yìí kò lẹ́tọ̀ọ́ èyí tí wọ́n bá gbélé ọlọ́pàá tó fi gbélé òlé ọlọ́wọ́ ó ṣe tuntun lé náà ni wọ́n náà ló ń lò ó tí owó kaba fi tẹ̀lẹ̀ sí i tuntun láti wọn náà ló yẹ kó máa ṣe kíni kó máa ṣe àtúnṣe tí ó wà bẹ́ẹ̀ nínú ìdájọ́ tó tún wà nínú <clears throat> fún àlìjárọ̀ nìyẹn. sèkútàn ni. naam nínú ìdájọ́ <clears throat> tó tún wà fún àlìjárọ̀ òun náà ni pé la yajuzu fasfu aqdil ijarati min ahadi tarafayn illa biridul akhar rẹ́ńtéèjì nǹkan tá a bá ti fi rẹ́ǹtì fún yàn kò lẹ́tọ̀ọ́ fún ẹnìkan náà àwọn méjèèjì kó wá ní kíni kó wá lóun fẹ́ bírèkì nǹkan yẹn pé á èèfì rẹ́ǹtì má ẹnìkan ò lè dá kò lè ṣe kíni kò lè dá ẹsẹ̀ kò lè dá ìdájọ́ ṣe lórí ẹ̀ ẹnìkan ò lè dá kò lè decide lórí ẹ̀ pé èèfì rẹ́ǹtì má túláàsì ni àfikún àwọn méjèèjì ó ṣe kíni ìlà àbèrè dọ̀là àkọ́rọ́ àwọn méjèèjì wọn gbọdọ̀ jọ yọnu sí i wọ́n gbọ́dọ̀ jọ ọmọ sí i yá kíní yo àfìrẹ́ǹtì máa o àbí kíní yo èmi náà òfìrẹ́ǹtì láti jọ sọ láàrin ara wọn. wa idha mata ahaduhuma tí kanú àwọn méjì bá wá kú wal aynul mu'jaratu baqiya tó dẹ̀ jẹ́ pé nǹkan tó fìrẹ́ǹtì fún yẹn ó sì wà lọ́wọ́ ẹni yẹn lam yabtulul aqdu kọ́ńtàtì yẹn ò bàjẹ́ o nínú ṣẹ̀ríà Islam ẹni tó gbélé fún yẹn tó gbalé ọdún kan ó wá lo ọdún méjì kọ́ńtàtì yẹn ò bàjẹ́ àgbà tó bá ṣe kíni àgbà tó bá lo àsìkò yẹn tán tó bá lo àsìkò yẹn tán òun yóò bọ́ sọ́wọ́ àwọn tó bá ṣe kíni àwọn tí ó bá jẹ ogún rẹ̀ wa yaqumu warithuhu maqamahu àwọn tí ó jogún rẹ̀ níwọ̀n rẹ̀ fi sẹ́sì ẹ̀ ń bẹ̀ o ẹ́ tí ẹ tó sanwó ilé ọdún mẹ́wàá yìí ó ṣẹlẹ̀ lọ́dún mẹ́ta ń bẹ̀ tó ẹ̀yin tí ẹ jogún rẹ̀ ẹ̀yin lẹ́wàá lọ́mọ sàmójútó rẹ̀ ó di ọdún báyìí tó lò tó bá tún fẹ́ rì níwò rẹ̀ ẹ̀yin lẹ́mọ sàmójútó eléyìí wù àmọ́ pé ẹni yẹn wá kú káwá nítorí ẹ kó jáde nulẹ̀ rárá o owó tí wọ́n ti san kọ́ wọ́n ti sanwó ọ̀rẹ́dì wọn ò lè kó jáde látara rẹ̀ àyàfi kí àsìkò yìí ó pé ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ kó náà nìgbẹ̀yìn nínú ìdájọ́ tó wà ní abẹ́ al-ijara káfí nǹkan fún yàn òun náà ni tanfasikul ijaratu idha talifatil aynul mu'ajjara in tá à ń pè ní ìjárọ̀ káfí nǹkan rẹ́ǹtì fúnra wa yìí automatically tanfasiku ìdájọ́ rẹ̀ ti kíni ìdájọ́ rẹ̀ ti bàjẹ́ idha talifatil ainul mu'jara nǹkan tí wọ́n fi rẹ́ǹtì fún yàn yẹn tó bá ti bàjẹ́ nǹkan tó bá fi rẹ́ǹtì fún yàn nísìnyí ó wá bàjẹ́ tó bá ti fi lè bàjẹ́ báwọn nísìnyí kò sí kíni nǹkan yẹn kọ́ńtàkì náà ti ó ti tó nù tí nǹkan yẹn bá ti bàjẹ́ àwìn kọ́tọ̀ àlọ́fọ̀ọ́há àdúgbò sàǹfààní mọ́ àǹfààní tá a fẹ́ lò fún oṣèkìnnì ó ti parí tàdáàbà tí máa ti fún yà nísìn tó bá ti kú báwọn ní sìn ẹ̀ ní máa ka ọjọ́ lọ ẹ̀ ní máa ka àsìkò lọ àwòdáàrí ni hadamat àbí ilé tó wó wọ́n fi lé rẹ́sì fún yàn ìtọ́ka bá ṣẹlẹ̀ adẹ́sì bá ti ju ilé bá wó tó rẹ́sì ti kéde o ti dúró nù tó <clears throat> o tún wáyé pé ìwọ̀n abatẹ́ni ẹ bá lò níbẹ̀ òun náà níye owó tí ó san ẹ̀ ti bá wọn sìn àyàfi tó bá jẹ́ pé bí ilé ìṣèwó fẹ́ látara àṣejù kan àbí àṣejù látọ̀rọ̀ ẹni ẹ̀bí rẹ́sì fún ni àyẹ̀fọ́ yìí dábàá yìí ti kú bẹ́ẹ̀ látara àìmójútó ni ó yẹ wá sọ dábàá mẹ́lẹ̀ kò wá fún lóúnjẹ ó sì rẹ́ tiẹ̀ ni kò wá fún lóúnjẹ fún àti àrùn wá kú irú eléyìí ní tì tú láti tọ́mọ́nù wà lórí ẹ̀ yóò sanwó kíni yóò sanwó ọ̀yà àìsàn yẹn yóò sanwó àjápadà pé òun àti ètò látara rẹ̀ so eléyìí òun náà ní ìgbẹ̀yìn nínú àwọn adájọ́ tó wà nínú àlejò àwọ̀ káàdì nǹkan rẹ́ẹ̀sì fún yà ẹ̀dùbà àbí ká gbá yàn títẹ́ pé wàá bá títẹ́ yìí láti bí débi tó bá ti ní so eléyìí ni tó parí nínú báàbù yẹn. báàbù ẹlẹ́ẹ̀kejìlá albáàbù sùrà ní àṣà báàbù ẹlẹ́ẹ̀kejìlá almuzara'atu walmusaqat báàbù yìí ló fẹ́ sọ̀rọ̀ fún wa nípa táǹkì ní almuzara'a wàlmùsàkọ́t àbíkẹ́ yẹn gbé igi fún yà ìgbé ma mójútèso ti bẹ̀rẹ̀ ara jì òun náà ni abẹ́sọ̀rọ̀ nípa rẹ̀ kí ni ìdájọ́ ṣẹ̀ríà nípa àwọn nǹkan wọ̀nyí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam kéèyàn ṣerú kọ́ńtrákì báyẹn wọ̀fí ni masáìl àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ó wà lábẹ́ báàbù yìí al-mas'alatul ula àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn alákọ̀ọ́kọ́ òun náà ni ma'naha wa hukmuhuma ìdájọ́ tí ń bẹ fún alimuzaroa walimusakot kí ni ìdájọ́ tí ń bẹ fún àwọn méjèèjì kí ni ìtumọ̀ méjèèjì ma'anahuma alimuzaroa kí ni kátà pé ní alimuzaroa òun náà ni dáfúrú ardin liman yazra'uha òun náà ni ká gbé ilẹ̀ fẹ́ni tí ó kọ́ ẹni tí ó ṣe kí ni tí ó fi dáko a ilẹ̀ ni mo ní báyìí two acres mo ní báyìí gbà máa fi dáko so òun náà pè ní kí ni òun náà pè ní alimuzaroa aw habbin liman yazra'uhu àbí ká gbé irú nǹkan nǹkan wọ́rọ́ tẹ̀yìn ó gbé seed ká gbé seed fún yàn pé tọ̀ lọ́gbẹ̀ nǹkan yìí bóyá ká pé àgbàdo fún ọyá lọ́gbìn ká gbé ọkà bàbá fún àbí ká gbé àwọn nǹkan mi tẹ̀yìn máa ń pè báwọn fún pé lọ́gbìn so ìwọ ló lówó tó fi dé kíni tó fi ra nǹkan yẹn tó fi ní kó gbìn àbí ìwọ ló nílẹ̀ tó ní kó dáko sí wa yaqumu alayhi ah, bi juz'in ma'lum masha'in min as-samara so àwọn méjèèjì bó ti wà yìí nìsín tọ́ba wá gbìn tán ẹni tó nílẹ̀ àtẹni tó dáko lórí ẹ̀ àtẹni tó ní nǹkan tí wọ́n gbìn àtẹni tó gbìn àwọn méjèèjì wọ́n wá jọ sí kíni wọ́n wá jọ èrè tó bá jáde lórí lórí bí wọ́n bá ti fẹnu kò lé lórí yá wo tá a bá rí bẹ́ẹ̀ o ìdá ọgọ́ta nínú ọgọ́rùn-ún òní ọmọ jẹ́ tèmi ìdá ogójì gbogbo tá a bá rí o á ní tí wọ́n bá jọ fẹnu kò lé lórí òun náà ni wọ́n gbà pín ẹlòmíì lè nílẹ̀ ẹni nísìn ẹ àmọ́ òun ṣẹ́kẹ́ni kò lè dáko ẹni yìí sì bẹ́ẹ̀ dáko àmọ́ kò rí lẹ̀ irú eléyìí àmọ́ tẹ̀lé bẹ́ẹ̀ níta báàbù tá a kọjá ń bẹ́ẹ̀ àlèjá àrọ́ káfí nkárẹ́ǹtì ní máa tẹ̀lé bí ilẹ̀ náà ilẹ̀ tẹ́lẹ̀ òfin dáko eléyìí o ìfìrẹ́ǹtì fún ọ ni oṣù mẹ́fà ń gba ibà ìlọ́wọ́ rẹ o ti fìrẹ́ǹtì lọ so àmọ́ ìdí òbá jẹ́ fílẹ́ǹtì òun náà ni pé à oko tó bá dá mẹ́ o nǹkan báyìí báyìí ló jẹ́ tèmi nǹkan báyìí ló jẹ́ tiẹ̀ báyìí jọ tẹ́nu so òun náà pè ní alimusaaroa ama alimusaakọ́t ìwà náà pè ní alimusaakọ́t òun náà ni dáàbò ṣájàrí màdùrúsìn màálù òun náà ni ká gbé igi kan tá a ti gbìn ká wá gbé káàndó ba rẹ̀ fẹ́nìkan lahu samarun ma'kulun igi tó jẹ́ pé ó ní èso téèyàn èso rẹ̀ máa wúlò fún yà عليه ya'malu alayhi bi من musha'in ma'lumin min as-samara pẹ̀lú pé kí ni wọ́n jọ máa pín tó bá jáde bẹ́ẹ̀ lérè pẹ̀lú tó bá fẹsùn fẹnu kò lé lórí lápèjúwe ní ti bí kájú ẹ̀wọ̀n ní ti kájú ní ti báyìí nínú àwọn nǹkan tó ní eléyìí gan nìsín ni tó àwa lẹ́nìkan nìsín ó wá dáko kájú lọ gbáà àmọ́ kò ráyè ó wá gbé ilé ẹ̀nìkan lọ pé ìwọ ló máa mójútó kájú yìí pé gbogbo tá a bá ti rí bẹ́ẹ̀ lérè ní kájú yìí ó bá a ti máa pín tába da sọ́gọ́rùn ìwọ mọ́gójì èmi ò mú àdọ́ta ìwọ mú àgọ́ta ẹ èmi ò mọ́gójì bí wọ́n bá ti fẹnu kò lé lérí tí èsì pé wọ́n jẹra wọ́n múra wọ́n tú láàsì iná wọn bẹ̀rù kò lé ni wọ́n jọ sí kíni òun ni wọ́n fi jọ pín kíní so ọ̀nà méjèèjì yìí òun náà ni ọ̀nà ọ̀nà tó ní ti pẹ̀lú bí èèyàn méjì ti máa pa wọ́pọ̀ láti kíni láti jọ dáko tó jẹ́ pé ẹnìkan ló ní dúkìá ẹnìkan ni ò ní àmójútó lásán lòun ní tí ó ṣe lórí ẹ̀ àbáwá ni wal ilaqatu bayna al-muzara'ati wal-musaqat kí wá ní àjọṣepọ̀ tó wà láàrin al-muzara'a wal-musaqat kí ni wọ́n fi jọra wọn àwọn kan méjì tá a sọ yìí anna al-muzara'ata taqa'u ala az-zar'i kal-hubub níta àtò ní al-muzara'a òun máa ń ṣẹlẹ̀ níbi àwọn nǹkan tá a máa ń ṣe kí àwọn nǹkan tá a máa ń kọlẹ̀ fún tá a máa ń gbìn gẹ́gẹ́ bí àwọn nǹkan wóró bí ọkà bàbà bí àgbàdo bí ráìsì bí ẹ̀wà bí ẹ̀pà àdókòrò àwọn nǹkan báyìí tó àwọn náà ní al-muzara'a òun ni máa ní ṣe pẹ̀lú wal-musaqat níta wọn pè ní al-musaqat taqa'u 'ala ash-shajari kan-nakhil eléyìí máa ní ṣe pẹ̀lú gíní ẹ mọ̀ pé gíní yàtọ̀ sí àwọn àgbàdo bí gíńlá tí máa ń so èso gẹ́gẹ́ bí kíni kan-nakhil gẹ́gẹ́ bí dàbídùn ẹ àwọn alábáwá bí wọ́n bá ti ń dáko dàbídùn wọ́n lè fi ibi ó tó láti bí tí ó bẹ̀rẹ̀ tó junction tí ó fẹ̀ báwọn tí ó sì kú bẹ́ẹ̀ náà pé pé odidi oko lẹ̀ dùnú ẹnìkan náà ni ó sì ní ìwé lẹ́yìn oníṣẹ́ ó lè má lágbára láti mójútó ó lè nírú ẹ̀ púpọ̀ yóò wá gbé yóò wá mẹ́nìkan pé tọ́ máa ṣe kí ni àjọ máa pin tó bá wà ń bẹ àmọ́ wọ́n ló máa mójútó so eléyìí ni máa ṣẹlẹ̀ níbi àwọn méjì tẹ rí wọn al-muzara'a àti al-musaqat gbogbo tó bá jáde bíi méjèèjì ẹni tó bá ṣiṣẹ́ lórí ẹ̀ tó ti wàhálà lórí ẹ̀ òun náà ó ní pín tí ó gbà mẹ́ inú ṣẹ̀ríà Islam naam hukmuhuma kí wá ní ìdájọ́ tó wà fáwọn méjèèjì mashru'atani wa huma min al-uqud al-ja'iza méjèèjì wà ní òfin ṣẹ̀ríà Islam ó wà ní ìdájọ́ ṣẹ̀ríà pé wàhùn máa nínú ìkúdì ìjà ìzá inú àwọn contract agreement tó ṣe kíni tó lẹ́tọ̀ọ́ ni inú àwọn nǹkan tá a jọ ta kókó ẹ̀ láàrin ara pé báyìí láti fẹ́ ṣe tó lẹ́tọ̀ọ́ ni lè ha jáde ní láti ilé ìhìmá torí pé àwọn èèyàn ní bùkátà sí àwọn èèyàn máa ní bùkátà sí ààrẹ ni tó lágbára tó lè ṣiṣẹ́ tí ó sì nílẹ̀ tí ó fi ṣiṣẹ́ ààrẹ ni tó nílẹ̀ tí ò lágbára tó a jẹ́ pé àwọn méjì ọ ní bùkátà síra wa nu òun náà ló fà ṣiṣẹ́ dá ìsìláàmù wọ́n ní fàánì fàánì ibn Umar radiyallahu anhuma abdullahi ibn Umar radiyallahu anhuma nínú hadith wa nínú sahih bukhari àti sahih muslim anna nabiyya sallallahu alayhi wa sallam amala ala khaybar bi shatri ma yakhruju minha min thamarin aw zari'in wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó bá àwọn àwọn yahudi tí wọ́n khaybar àwọn yahudi tí wọ́n gbé khaybar anabi bá wọn lò pẹ̀lú kíni pẹ̀lú pé gbogbo tí wọ́n ti ń jáde lórí ilẹ̀ ilẹ̀ wa ní ilẹ̀ wa mùsùlùmí ni àmọ́ gbogbo tẹ́ ẹ bá ti ń pè lórí ẹ̀ bẹ́ẹ̀ ti ń gbé bẹ́ẹ̀ yìí sìn à ìdajì tẹ́ ẹ bá rí nínú nǹkan nínú nǹkan ọ̀gbìn ni ìbá àjẹbá gidigidi ń sèso ni ìbá àjẹbá àwọn nǹkan tẹ́ ẹgbẹ́ náà nínú àwọn kan wóró ni nítorí wọ́n bá ti ń jáde bẹ́ẹ̀ àjọ ti kíni àmọ̀ pin ìdajì yóò máa lọ kákó mùsùlùmí yóò máa lọ sí bẹ́ẹ̀ ìdajì yóò máa jẹ́ yín tó eléyìí a ẹ̀rí kan ní fún wa ó wà ní sọ̀rọ̀ Buhari ó wà ní sọ̀rọ̀ Muslim ṣé ànábi ti bẹ́ẹ̀ báwọn tí ó wà ní kálíbà tó a eléyìí ó túmọ̀ fún wa pé ó lẹ́tọ̀ọ́ ní ṣẹ̀ríà Islam alimọ́sára tó sáà níyà tó ṣòro kò mọ́ àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní tó ní ṣe pẹ̀lú ìdájọ́ bẹ fún méjèèjì ìdájọ́ tí bẹ fún alimusaro a àti alimusakọ kí ni ìdájọ́ tí ń bẹ fún nínú ṣẹ̀ríà alákọ̀ọ́kọ́ nù dáyọ́ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ayẹ̀kúnná àfihùnmá jẹ́ ìjàpùtàtọ̀rọ̀ ẹni tí ó ń ta kókó owó gaba yìí kó jẹ́ pé ẹni tó lẹ́tọ̀ọ́ ní sẹ̀ríà Islam láti kíni láti ṣe láti gbégbèsè tó bá wù nínú dúkìá rẹ̀ ẹni tó bá lágbára láti gbégbèsè lẹ́nìkan ò ní yẹ lọ́wọ́ rẹ̀ wò nínú dúkìá òun náà pè ní jáde ìjàpùtàtọ̀rọ̀ àmẹ́ni tí ó sọ pé ta ló lè ojúlé yìí àwọn ọmọ kékeré tí bàbá rẹ̀ wá jáde pé à ta ló ní kó ṣe àbí ẹni tí ò gbádùn kan táwọn fámìlì wá jáde pé ẹ̀sìn lẹni tí ò gbádùn ẹ wá lóun náà ló ní ẹ máa ṣe ká tó gbogbo orí eléyìí ní sìn kò lẹ́tọ̀ọ́ nínú ìṣẹ̀dá Islam wàlá ayẹ̀kọ́ àní ìlà mi bá àlejò so níta alimusakọ́tì àti <coughs> alimusarọ́ yìí kò lè tẹ́lẹ̀ ìlà mi bá àlejò àyàfi àtọ̀rẹ́ tó ti bàlágà àwọn méjì gbọ́dọ̀ ṣe kí ni wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà ṣòrin wọ́n wọn ò gbọ́dọ̀ jẹ́ ẹrú rọ̀ṣí yìí dé wọ́n sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbá wọn ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ká yòó sí dédé ẹlẹ́ẹ̀kejì nínú májèmú tó wà bẹ́ẹ̀ òun náà ni ayẹ̀kún na ṣájàrú màálùmán fílmù sàkọ́t òun náà ni kó jẹ́ pé igi yẹn jẹ́ igi tá a mà àwọn méjì gbọ́dọ̀ sí kíni wọ́n gbọ́dọ̀ máa rú bí wọn ẹ bóun ni wọ́n ti máa gi yẹn kó jẹ́ pé igi tí wọ́n dá mà dáadáa ni ah igi báyìí igi dẹ̀bí dùn igi kaṣú igi ọsàn igi mango gbogbo orú àwọn eléyìí ti àmọ́ kọ́ wa ní igi kan bẹ èso rẹ̀ dá ẹ̀ ń bá rí bá èso rẹ̀ yìí máa ń tà gan kó má wàá jẹ́ pé igi téèyàn máa wọ́n kà wàá júwe rẹ̀ fún yà káwa sọ pé àjọgbádé wò lórí ẹ̀ kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam wàlúbàdùrù màálù máa ń tìlùmùsàrà èso téèyàn ó ti gbìn àwọn nǹkan téèyàn ó gbìn níbi àlùmùsàrà eléyìí náà gbọdọ̀ jẹ́ kékeré ó gbọdọ̀ jẹ́ dèdè sáàmà ìtumọ̀ ẹ̀ láti fi ẹ àgbàdo àkókan lélẹyìn òun náà ló gbìn igi dẹbi dùn yìí igi dẹbi tá a bá ka igi dẹbi tó wà mí gbogbo ẹ pátápátá igi dẹbi tó wà mí mẹ́wàá ni ogún ni ọgọ́rùn ni àbí kí ọsàn ni àbí ni agbọ́dọ̀ àwọn igi tó wà mí ni sòtú láti ló jẹ láàrin àwọn méjèèjì kò sí kankan ẹlẹkẹta nu májàmú tó wà

ẹlẹ́kẹ̀ẹ́rin nínú àwọn mọ́jẹ̀kú tó wà fún an yakuna lil amili juz'un musha'un musha'un ma'lum mimma ya'kulu min samari shajar òun náà ní kó jẹ́ pé ẹni tí ó ti tẹ́ níbẹ̀ yìí tá a fẹ́ gbélé lọ́wọ́ yìí kó jẹ́ pé yóò ní ìpín tí ó gbà tó jẹ́ pé ìpín yẹn ìpín tá a ti mọ̀ ni a ti jọ mọ̀ ẹ́ láàrin ara wa ẹ́ tòtú láti ní agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ mọ ìpín yẹn pé tọ̀ lápèjúwe ní tọ̀ inú igi yóò igi mẹ́wàá nìyí igi mẹ́ta ń bẹ ni ó máa jẹ́ tiẹ̀ eléyìí àtẹlẹ́yìí àtẹlẹ́yìí sẹ́pà ti máa nù igi mẹ́ta eléyìí òun náà máa jẹ́ tèmi kò sí bọ́ọ̀ ni ó ti máa gidi máa ń sèso dáadáa ó ti àmọ̀ pé ah, igi eléyìí òun èso dáadáa ó wá ní ìdí èso dáadáa òun kò máa jẹ́ tó ti tẹ̀ rárá tòun ó jọ pín kìnìyẹn láàrin ara wọn. àwọn mìíràn lọ́kọ́ láti tàkùlù bí àwẹ̀ rúbọ̀ yìí àwọn àwìn dáadìka àbíkọ́ ti jẹ́ pé wọ́n fẹnu kò lórí pé nígbà tá a bá kó gbogbo ẹ̀jọ tán ìdá kan bá ti pín ní bóyá ìwọ́n mú ìdá kan nínú ìdá mẹ́ta ó mú dáka nínú ìdá mẹ́rin so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn bá máa ń sún ìta ní pàtẹ́tẹ́jì so pàtẹ́tẹ́jì táwọn máa ń lò ní hundred percent yẹn lárúbáwá máa lo bí ká lo kúrúsù bí ká lo kúrúsù bí ká lo ìṣúrù ẹ àwọn máa ń lo one ten àwọn máa ń lo one third gbogbo àwọn báwọn làwọn máa ń lò sí wọn bí ká fẹnu kò bí ká segin ni ìdá kan nínú ìdá mẹ́ta gbogbo táwọn bá níbẹ̀ á dà sí mẹ́ta ìyókù méjì ó mẹ́yọ̀ kan tó gbé mo níbi gbogbo tá a bá rí bẹ́ẹ̀ á dà sí mẹ́rin ìwé kó kan ìwé kó mẹ́ta bí wọ́n bá ti fẹnu kò lé lórí so eléyìí òun náà làwọn gíní òun náà làwọn májẹ̀mú tó wà ní abẹ́ al-muzara'a wal-musaqat al-mas'alatu ath-thalitha àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta lábẹ́ al-muzara'atu wal-musaqat òun náà ni al-ahkamu al àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ìdájọ́ tó rọ̀ mọ́ méjèèjì ويتعلق بهما الأحكام الآتية àwọn adájọ́ tí ń bọ̀ yìí àwọn náà ni wọ́n rọ̀ mọ́ méjèèjì yẹ́lzàmù àmì àyà àmàlàkúlà máa yọ àdí ìlà sọ̀lá ìsàmọ̀rọ̀ tún láti ní fún òtítẹ́ yẹn kó máa ṣe gbogbo agbára kó máa ṣe gbogbo tẹ́ bá ṣe kíni tó bá jẹ́ pé yóò mú nǹkan yẹn ṣe kíni yóò mú nǹkan yẹn jáde yóò mú irúgbìn jáde ìgbà tó bá yẹ kó ro kó lọ ro ìgbà yẹ tó bá yẹ kó bomi sí gbogbo tó bá yẹ kéèyàn ṣe bẹ́ẹ̀ tún láti ló gbọ́dọ̀ máa ṣe mẹ̀dáhàrìsìn pé ó yẹ kó ro ni ó gbọ́dọ̀ ro wọ̀sákìyìn àbó yẹ kó fún olómi ni ó yẹ kó wẹ́ẹ̀sì ẹ̀ kó bomi sí ni ó gbọ́dọ̀ bomi sí wànàbá ọ̀fà àbí kó bá kó bá ó nídìí mọ́tótó kíkí bẹ́ẹ̀ ó má òun náà lè ta yóò fi jáde wọ̀síyàna àti sísọ gbogbo àwọn tẹ́tọ́ náà gbánu wọ̀tẹ̀lì hìnnàkàlì àti bí ó ti ṣe ni bí ó ti pollinate àdẹ̀bídùn yóò mú kankan lára kọ dẹ̀bí dùn yóò fi sí ara mu dẹ̀bí dùn kó lè ṣe kíni kó lè ṣe jẹ òun náà pè ní kíni tẹ̀lé tó kó ṣe léyìí tú láti ní fún ẹ tá a bá gbà ní tẹ wọ̀tẹ̀jì bí ibú wọ̀tẹ̀jì bí ibú sábà àti bí nǹkan ó ti gbẹ ẹ ní àwọn nǹkan bẹ àwọn nǹkan bẹ ní tòun ti kó gbẹ síwájú kó tó wúlò bí àgbàdo nìsín bí ó ti gbẹ òun ni ó ta òun àwọn nǹkan míì tó bá ní ìkó tó láti ní ó gbọ́dọ̀ wàhálà lórí ẹ wọ̀gẹ́ ìdíláàlì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì nínú ìdájọ́ tó wà ń bẹ́ẹ̀ òun náà ni pé ala sahibil ardil amalu ala kulli ma yahfadul ard ẹni tó wá ní tẹ́ yìí ẹ́ ẹni tó ní oko gángan abẹ́ni tó ní tẹ́ yìí gángan tó láàzù kó òun náà ṣe kíni ó ní tẹ́ tóun náà ṣe ó láwọn tẹ́ kan tóun náà gbọdọ̀ ṣe nípìnlẹ̀ tí ó mú kíní yẹ tí ó jẹ kó máa lọ déédéé tí ó mú èso jáde fẹ́ máa fi fẹ́ tàhábìlì bíi kẹ́ẹ́ bí <coughs> wọ́n tó lóko náà ó ti jẹ́ kàkà kalẹ̀ síbẹ̀ omi ni wọ́n máa lò ẹ wọ̀tàwọ̀ kí ìrìn ìyá àti kó wọ́n náà ní ìfowópamọ́ ti máa rómi wọ́n yóò gbẹ́sẹ̀ nǹkan ní sinmi kó o ṣe jẹnẹrétọ̀ tí wọ́n fi ṣe kí ni tí wọ́n máa fi kọ́ ọ́ bí láti tí wọ́n bá ti máa fà á wà ìkọ́ ọmọ ti di dùdùrán wọ̀lùhàwá àdìs àbí kó mọ abà síbẹ̀ ibi àti bàbà tí wọ́n mọ tí wọ́n mọ kó nǹkan sí òun náà ni ó mọ wàlàhàwáàdì àti tí wọ́n mọ fi jẹ tí wọ́n fi jẹ màkéèdì tí wọ́n fi yígbà káàkiri oko yẹn tí wọ́n fi rọgbà ká túláàsì òun ni ó ti gbogbo irú eléyìí wàjálìbí àlá wàmàdọ̀ káàkiri nìyà òun náà ni ó ṣe kí ni òun náà ni ó fa omi wá bẹ́ẹ̀ ni omi ó ba ẹ jálìbí àlá àwọn irinṣẹ́ tí wọ́n bá máa lò instrument bóyá dání àbáyé gbogbo àwọn kan tí yóò bá lò tún láti níbẹ̀ ní ẹ̀kú provide ẹni tá a gbéṣẹ́ fún ẹni mọ tẹ̀ kó kà máa ṣiṣẹ́ òun kọ́ ni ó wà gbogbo àwọn anitẹ́ yẹn òun kọ́ ni ó wà wá níbẹ̀ wọ̀mọ̀dọ̀ bá ti mìíyà àti àwọn nǹkan táwọn fi dégbé ni táwọn fi ń fa omi tó kó gbogbo àwọn nǹkan báyìí ẹni tó ní oko gangan tó ní tẹ́yẹn òun ni ó wà wá fún ẹni yẹn. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀dàlẹ́ tó wà bẹ́ẹ̀ yẹ́mùlíkùlẹ̀ àmì ìlú ìsọ́tàwù bìdùhù ní sàmọ̀rọ̀ látìgbà tí èso bá ti bẹ̀rẹ̀ sí yọ òun náà lẹ́nu tá a gbé sẹ́kùn náà segin ni ó ti ní kápá lórí tó bá jẹ́ pọ́sẹ̀ àti ẹ̀bẹ̀ tẹ́sọ̀ bá ti yọ báyìí nísìnyí òun náà ti fọkàn balẹ̀ pé a ah, òun náà segin ni òun náà ti ní dèdè báyìí bẹ́ẹ̀ tó òun náà ti ní kápá lórí ẹ̀ kọ́dà bá bàbá bẹ́ẹ̀ kí èso yẹ kó segin ni kó pọ́n débi tí máa pọ́n dé tá a fẹ́ ká tà á bẹ́ẹ̀ ni òun náà segin ni ó ti lẹ́tọ̀ọ́ níbẹ̀ látara segin ni látara pé èso yẹn ti ó ti jáde ẹlẹ́ẹ̀kẹ́ ẹni àwọn méjèèjì wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti fáwọn òṣèmá nígbàkigbà tó bá wù wọ́n lè á ná wù wọ́n á sì ló ń ya ìdún gẹ́rù láti nítorí pé irú eléyìí kọ́ńtàkì tó lẹ́tọ̀ọ́ ní tẹ̀lé àní kejì kọ́ńtàkì túláàsì kejì túláàsì ni fáwọn méjèèjì ó kà lẹ́tọ̀ọ́ nínú tẹ̀lé àní fàyè ní fásitì àkìdú wọ̀gbọ̀dọ̀ àrọ̀ sàmẹ́rù wọ́n ní tí wọ́n wá tàbílẹ̀tì kọ́ńtàkì yìí tó dẹ̀ jẹ́ pé nǹkan yẹn ti bẹ̀rẹ̀ sí so èso bẹ́yìn àkìdá yìí alàmàṣà àwọn méjì mẹ́jọ ní ẹ ẹka ẹtù ẹ segin àgbàdo tún segin àgbàdo tún yọmọ àbí àbí lágbàdo máa ń tani àbí máa yọmọ tó <clears throat> àgbàdo tún ti yọmọ ẹ adigun ọkà bàbà ọgbẹ náà ti ń túrí ìgbà wọlé wa sọ pé wo ajá dáadé bá a ti má so nítorí túrí wù ní ti ògbé náà lẹ́jọ́ segin ẹ jọ ní ní torí pé ẹ ti jọ gbé láti bì rẹ̀ wàyí ni fásitì àmìlú kọ́bílà tó ló ìsáré yìí wọ̀lúhù ìsámẹ́r wàlà ṣe aláhù. ẹni tá a bá gbé sẹ́kún ta ni òní kò máa yanjú ẹ̀ ó ti wá dáko yìí oko ti wá jáde ti ti ń wù àmọ́ kan kò ní ìyọ́ mẹ́ ìwọ gẹ́gẹ́ fúnra rẹ ló wá sọ pé ò má fàlà sẹ́yìn àlàhù nínú ìṣẹ̀lẹ̀ Islam kò sí ìtàkàtì ó gbà bẹ́ẹ̀ ẹ̀wùn kan báwọn ìwọ náà ló ṣe wàhálà rẹ̀ ìwọ ló kọ́ ìwọ ló gbàgbàdo ìwọ ló gbàgbàdo ìwọ ló tó gbẹ ó ti wá jáde àmọ́ kò sí máa so àbí kí ni kò sí máa so iṣẹ́ ìtaná ni ó wá sọ pé ò má bẹ́ẹ̀ àbí nǹkan mi ló tẹ̀lé tó eléyìí fàlá ṣe aláwo ó ní ìkàkà tó gbà ó lè á náwó rọ́ọ̀dì yá bí nǹkan ti hàkì yìí tó pé wọn náà ló ṣe kíni wọn náà ló yọnu sí pé tó jẹ́ ẹ̀tọ́ rẹ wọn náà ló fi kalẹ̀ tó ní kó tó àtúntò yẹ kó gbà kàámìlì mọ̀dọ́rọ̀bà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tá a jọ ṣe business papọ̀ nísìnyí ẹ́ àjọgbó kan tá a jọ ṣe business òun wá lólóhùn òṣèmá tó bá ti lóhùn sí máa ń ti báyìí tó bá ń kówó tó mi ni òun ló yọ ní fún òun ti máa ń tó wàhálà bẹ́ẹ̀ wọ́n yàgò bá àwọn tẹ́lẹ̀ kankan tó bá ń kówó ni tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nídájọ́ eléyìí náà àmọ́ ènìyàn fásitì àwọn ọkùnrin máa ń kọ́bìlà tó hóòrì sámọ̀rọ́ àmọ́ tó bá wá jẹ́ pé ẹni tó nílẹ̀ abẹ́ni tó lóko yìí òun ló lóhùn òsè má síwájú kí <clears throat> èso tó máa jáde wàbá dá ṣòro ìfìdá àmàlí tẹ́lẹ̀ ìfìdí bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n kaba wọn ó ti bẹ̀rẹ̀ títí ó ti kọlẹ̀ títí ń yọ owó nǹkan ti yọ díẹ̀ díẹ̀ ẹni tó wá gbélé fún wa ní òun ò ṣe kọ́ńtàkì yẹn lákùn àtìmá ìjà dàdó wàlẹ̀ àmì ní ojúrọ̀ta àmàlẹ̀ yìí ìdí wàá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n pé a wàá da padà síbi àlìjà rọ̀ tó ẹni tó jẹ́ òní sí a wàá pe àwọn èèyàn pé tọ̀ ìdílé tó ṣe yóò èló ni iṣẹ́ yẹn wọ́ọ̀tù tó bá ti mọ̀ pé o ní èdè ó máa bá tẹ̀yẹ lọ tẹ́sí wá jọ pín in gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀ mọ́ tó iṣẹ́ tó ti ṣe oníṣìí tó láti àbíkẹ́ yóò ṣe kí ni àbíkẹ́ yóò sanwó rẹ̀ fún un ẹ̀ ẹ́ pé sẹ̀ríà Islam kò sàkóso bẹ́ẹ̀ nìkan kan ìwọ tó jẹ́ tó ṣe wàhálà tó bá ló ń lọ ìwọ ló ń lọ fúnra rẹ̀ ẹgbẹ́ nìkan lé ọ àwọn tó wà tó wọn fẹ́ lé ọ ni wàhálà tó ti ṣe fún láti wọ́n sanwó rẹ̀ kò wá lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tó lóun lọ kó wá dúró dòdò pé wàhálà tó ti ń bo rẹ̀ ní tó lọ láíláí sẹ̀ríà Islam kò sábà hàn nítorí pé ẹ̀ẹ́dọ́ sọ̀rọ̀ pé bá mi ti jẹ́ láti kìlẹ̀ ẹ̀jọ́ sọ pé bá ń ṣiṣẹ́ ìsàn ó bá ìfọ̀ ṣiṣẹ́ kájọ pé ń a bá rí bẹ́ẹ̀ ni ìwọ ló wá wù tó sọ fóun lọ òsì kárí náà ni òṣètò láti yọ̀ǹda ẹ̀tọ́ rẹ ni abẹ́ntọ́ wa ń loko òun ló wá ní sọ̀mọ́ ń lọ mo yọ̀ǹda rẹ pé ìbọn ṣiṣẹ́ ìpapọ̀ mọ́ irú ẹni kúláàsì yóò sanwó òkú ẹni yẹn fún yóò sanwó wàhálà tó ṣe fún iwájú tẹ́lẹ̀ yóò tó máa lọ nígbẹ̀yìn nínú ìdájọ́ tó wà ń bẹ̀ òun náà ti pé làwùsà fáwù àwùsà ara àwù في مدة تكمل فيها الثمرة غالبا ولم تعمل تلك السنة فلا شيء للعامل ìsìngbẹ̀yìn náà ọ̀dà tó tún wà bẹ́ẹ̀ òun náà ni pé sábàjọ gbé àdéhùn contract lórí pé gbé nǹkan yìí ẹ̀wọ̀n kan báwọn nìkan gbé nǹkan yìí àjọpín sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí igi eléso yìí máa mójútó àjọpín wo tó bá jáde bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé nǹkan tí máa ń tètú náà ni nǹkan tí máa ń wù náà ni àwa rí pé lọ́dún yẹn àwa àdìgbò kí ni wọn kọ tẹ wá jáde bẹ ẹwọn kaba wọn àwa àdìgbò kò tẹ wá tu rárá àbí kò wá sí kankan tó jáde bẹ wọn ò tẹ ẹni kankan mú bẹ irú eléyìí ti tẹ ẹ tó ti dẹ wọn kò sí kankan tó bá lọ́wọ́ ẹ tó tó dẹ mú o ẹ wọn bá wọn torí pé kí ẹ ti pé látọwọ́ ẹni yẹn ló ti wá ẹni tó pé sẹ́gun kọ́ ní kí ìṣú ọmọ ta ẹni tó pé sẹ́gun òun kọ́ ní kágbà ló má sọ ọmọ ẹni tó pé sẹ́gun òun náà ló ní kí òun kọ́ ní ká sí ọmọ so òun wà lọ́sùn àná wọ́n ta á lánàá ìdúró so lọ́dún irú ẹni oníṣìí yóò fara mọ́ wàhálà sókè ẹ̀dí bá wọn ẹ̀tọ́ nílẹ̀ náà tọ́ òun náà fara mọ́ pé òun náà ní kankan lórí ilẹ̀ yẹn tó eléyìí òun náà ní ìgbẹ́ nínú àwọn ìdájọ́ tó wà fún alùpùpù àwọn akọlùpùpù àpáwọ̀ tó dábàá wọlé yìí á rí pé nínú <clears throat> nínú àánú tí Allah subhanahu wa ta'ala nínú wa nínú pé táàbì máa wọn tó tẹ̀lé àìsílá òfin kan tó jẹ́ pé kò sí tí ò dá sí nínú gbèsè ayé wa bí gbèsè ayé wa bá ṣe gbé gbèsè ayé rọrùn bá ṣe tẹ̀sẹ̀ ní rọrùn bá a ti sọ ayé ní gbádùn tá a ní máa rí kùtùkùn ìdúgbò ẹ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ alákalẹ̀ fún wa òun náà ló bá tó yẹ pé mùsùlùmí tó bá lágbọ́yé ẹ̀sìn rẹ̀ kò ní ní ṣòro pé àti jẹ àti mu mùsùlùmí tó bá lágbọ́yé ẹ̀sìn tó sì lé tó sì kíni tó sì lágbára ẹ̀ àpé àwọn tí ò lè rìn àbẹ́ tí ò lágbára àbí tí ó wà ní káàbùtárá mùsùlùmí tó jọkùnrin ẹ̀ tó wá lágbára tó lè ṣiṣẹ́ tó bá gbọ́ ẹ̀sìn rẹ̀ yé tó wà nítorí pé gbogbo àwọn ọ̀nà ìṣẹ̀lẹ̀ àìsílámù là kalẹ̀ fún wa yá o lè wọnú gbó lọ o lè gé igi kó o sì ń fa tó burú bẹ́ẹ̀ o lè rẹ́ni tó ní lónílẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ló ti ń sọ̀bù ní sọ̀bù yìí ẹ̀ ẹ́ máa kọ́ tèmi kájọ máa tó tó bá jáde lórí ẹ̀ tó eléyìí náà ti àánú nínú ìṣẹ̀lẹ̀ àìsílámù kò sí ìgbà tó ṣe kíni kò sí ìgbà tó burú bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé àwa mùsùlùmí láwùjọ tá a wà nítorí tá a fi fi tí a fi jẹ wa òun náà ní pé kíni àìmọ̀ àwọn ọ̀nà àbí ká àwọn ọ̀nà tá a ti lè rí nínú tá a lè rí jẹ kárí mímu ẹlòmíì òfin bá kó máa tọrọ owó káàkiri kó máa bára káàkiri kó máa kíláàsì àbí kó máa ti fáìmù káàkiri olówó ju kó máa wá sí kíni kó wá bọ́ sóko kó wá lóun dáko lọ àbí kó wá lóun ṣiṣẹ́ lẹ́nìkan lọ torí orí eléyìí à mùsùlùmí tó bá lágbo yẹ kí rẹ ó yẹ kó ṣe kíni ó yẹ kó máa ronú kó gbòòrò àwọn kaba yìí kó sẹ́sìn yìí ilẹ̀ àwọn akẹ́rì ti tiri tẹ́ ẹ lè máa ṣe yìí tẹ́ ẹ náà bá ń gbìyànjú tẹ́ ẹ máa ń ṣe léyìí èyí ọmọ rí àti jíjẹ mú lọ́nà aláàlí lọ́nà tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala lọ́nà tí Allah subhanahu wa ta'ala yọ ní sí tí yóò ti segin ni tí yóò lè jẹ́ pé bóyá èyàn عبد الله سبحانه وتعالى وذاتي عليكم أبيت الإخوة في له ولي ذلك والقادر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليه السلام Thank you. <coughs> <coughs> ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní wọ́kàdáìsà ti yàn gbé táyà fún kó bá yàn ṣe ní tí wọ́n ti táyà ń gbé nǹkan bá gùn. ẹ nǹkan wá gbó káyà wọn látọwọ́ rẹ̀ ó wá gbìyànjú láti ṣe kí lákàtí ṣe kí ní ẹ tún ṣe kó wá rí tún ṣe wá gbé nínú àwọn bá ṣe kí táyà mi bá bá ṣe ra táyà sí wọn wá ra táyà wọn rà pé bóò ní táyà wọn rà ṣẹ́kọ̀ọ́ ẹ̀jọ̀ ọ̀tẹ̀mí rahmanulah tó ń ṣe wọ́n láwọn kankan bẹ́ẹ̀ táwọn máa ń ṣe ní tèkìlá àwùjọ wa tó jẹ́ pé a rò pé àtàánú yẹn ni abàtàkójúkò fún yẹn ni tó jẹ́ pé kí a àtàkójúkò fún yẹn yàgbá la ti wọ́n ní lápẹ̀jú ẹni tì ẹnìkan ó kà fún mọ́tò báyà àti tó ọmọ yọ̀ǹda rẹ̀ máa lọ ṣéèkù lè yẹn yọ̀ǹda bá wọn ẹ wo ẹni tó fi mọ́tò báyà bọ́yá nìyẹn máa ń dúráìbù rẹ́gílẹ́tì ni táwọn yẹn ti máa tẹ́lẹ̀ báyà kì í sàkọ́kọ́ rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe wá lẹ́yìn ọ̀dà rẹ̀ kó máa lọ yóò tún ṣe bẹ́ẹ̀ kó mi fẹ́ lómi irú eléyìí oníṣe ẹ̀ mú rí nítorí bá yẹ kó san kó gbà lọ yóò wá kọ́ lẹ́kọ̀ọ́ tó bá dijọ́ mi kò ní ṣe bẹ́ẹ̀ má tó bá dijọ́ mi ẹlòmínú kẹ́kọ̀ọ́ látara rẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ àbáta bá dijọ́ ẹni yẹn bóyá ẹni tó fara balẹ̀ ni àdìgbé kọ́dà kò jẹ àwọn èèyàn gbé àtẹ́jú wa sáré orí ta àdìmọ̀ kí tàbá la yá pé eléyìí eléyìí yóò mọ̀ tún ọ pé àtàánú ẹ̀jẹ̀ máa ń. àwọn ẹlòmínú ẹtì bá ti pé sọ bóyá látara ìkọ́sẹ́ mọ́tẹ́ dáadáa ni tó wà bá àkànjẹ ó yẹ kó kọ́kọ́ wé ó wà rẹ̀sípọ́nsì fún tó bàjẹ́ òun ó ti yé báwọn nídìí ó yẹ kó san owó tó bàjẹ́ òun àìwá sọ pé kó san owó tó bàjẹ́ òun òun náà lójú ó tún lẹ́nu ọ̀rọ̀ fúnpa àmọ́ abéèrè pé iṣẹ́ kí ló ṣe ẹ ó bá àkànjẹ ó tún dáná owó lẹ̀fẹ́ lóṣù ẹnìyẹn ẹnìyẹn tún wá lọ lè rà ó wá ní iṣẹ́ kìlí bẹ́ẹ̀ kàní gbogbo wa pẹ̀tọ́ ah, ẹwà ẹwà bẹ́ẹ̀ ti yanjú ẹ̀ ẹ ti bá mi nù tó bá padà á dá ah, ẹ̀bẹ̀ àbí kíní kan yẹn lè padà á ti fi ní kéwòn yá fi rẹ̀ kó náà ó fi máa ń torí kíni lórí ìjọ mi ẹ̀ náà bá wá sí ìjọba ní ìjọba tí wọ́n náà ní fún yín o yóò tún máa ti kíni pé ìsúnmọ́ bàtáyọ̀ káyà jẹ́ lọ́nu kí ó máa wá ẹ̀jẹ̀ ti pé ó tún <laughs> máa sọ owó òun lé kó tún ti kíni ó bà kẹjẹ wallahu ìgbà tó jẹ́ pé àwọn náà sọ pé àwọn yóò ń da táyà yẹn. òṣèlè pé ẹni ẹni gbọ́ yẹn gbọ́ yẹn wọ́n ẹni wọ́n ti ṣe àforíjì pé òun àbí àwọn tó kúrò fún òun lẹ́yìn. ìgbọ́dọ̀ àti ẹ̀kọ́ bá pé òun wọ̀ ẹ́ tó fún òun àwọn òṣèjẹ́ pé kí ní ìdílé ní ìyẹn tó tọ̀ bí wọ́n ní ìgbẹ́sọ̀ ẹni tó bá yá pé ó yẹ kó òun lówó. lórí kí ló gbowó lé lórí. rárá àwọn ẹ̀fọ́ abalẹ̀ èèyàn jẹ́ kóyè yàn èèyàn jẹ́ kóyè yàn iṣẹ́ tí mo gbé yọ fún ọ ẹ́ làákàyè ẹ̀hẹ́ làákàyè tọ́lọ̀ ń ara gan ẹ̀sìn iṣẹ́ tí mo gbé fún ọ mo tún wá gbà lọ́wọ́ rẹ mo tún wá lọ lè tún náwó mi sí láti rà mí owó ló o

so ó kílẹ̀ láàrin yẹn àmọ́ tó wáyé tó bá ti jẹ́ kàtẹ́lẹ̀ ní ta òwò ti jẹ́ tó wá bá ẹ̀hìn tó fi fi ti ọ̀tọ̀ lélẹ́yìn wà owó tẹ́ rẹ̀ ó ní láti gbà ọ̀la wà rẹ̀ náà. alákọ̀ọ́kọ́ ẹ ti bèrè tẹ́lẹ̀ náà. bóyá wọ́n ti wá gbà wọ́n ti wá pé ẹgbẹ́ ẹgbẹ́ ìdílé báyìí òun máa jẹ́ èrè tó bẹ́ẹ̀ tó mọ̀ sí ìdílé ojú ẹ̀jẹ̀ tó máa ń fi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ̀ ìgbà tó wà tó fẹ́ wọ̀ náà bá tó gbà tó ti ilé kẹta yẹ̀ wá tó léde tó fẹ́ pè é ilé kẹta yẹ̀ tó wà tó òkè ni báwo ni màá ṣe ìdájọ́ yẹ fún ẹni tí iṣẹ́ ìwọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ wá ní fún bàbá yẹ̀ wọ́n tó wọ́n tó tó tó tó òun wá tó wọ́n tó wọ́n tó yà ní ká àwọn akọ ní ìjọba lọ́pọ̀ lọ́dọ̀ sí àwọn ọkọ báyìí wàá kó báyìí wàá wọ́n fọ́ yẹn wàá ṣe ìdílé ìwé náà fẹ́ẹ́ fẹ́ sí ó bá ti dídẹ̀ pàtó

sẹ́bẹ̀rẹ̀ wà lábẹ́lẹ́ yìí kò sí bẹ̀rẹ̀ bẹ́lẹ́ yìí là ń nípa alùpàkọ́t ọ̀nùdàrọ̀ á pé lápèjú oníṣẹ́ bóyá ibi tó wà bí ọgbà yìí di mẹ́wàá yìí ẹ̀ wọ́n wá ní ìtọ̀ mẹ́ta ńbẹ́ yóò jẹ́ ti ẹnìkan ẹ̀dínbà oníṣẹ́ méje yóò jẹ́ ti ẹnìkan wọ́n ti jọ pẹ́ lóko lórí ẹ̀ ẹ̀dínbà oníṣẹ́ so nínú àwọn ọmọ tó wà ńbẹ́ ẹ̀dínbà òun ni pé ẹni tí ẹni tá a gbéṣẹ́ fún ẹni bá àwọn àti ẹni tó gbéṣẹ́ fún yà ìfẹ́ ní kó gbọ́dọ̀ jọ wà láàrin àwọn méjèèjì lórí ọ̀nà tí yóò gbà sí kíni tí yóò gbà pín nǹkan yẹn pé ṣé ká pín pẹ̀lú kíni pé igi àwọn igi eléyìí o ó tẹ̀lé pé jíjí máa ń ṣètò náà ẹni bá àwọn tó tó máa pín pẹ̀lú ẹ̀ títẹ̀ nìkan ò bá jáde ẹni bá àwọn títẹ̀ nìkan bá jáde kò sí ọ̀rọ̀ lórí ọlọ́run nìkan kan ẹni bá àwọn torí pé tí ni kò sí lé lórí ni ó ni tí ẹ̀sìn báwọn àmọ́ ìdí máa fi dáa jù òun náà ni pé àgbègbè àwọn nǹkan báwọn òun náà ni ká pín ní kíni ká pín lórí pé nígbà a bá parí gbogbo ẹ̀ tán á pín in ní iye báyìí á pín in báyìí òun ni máa fi dáa jù tí ó sì ní mú wàhálà lọ́wọ́ ẹ̀sìn báwọn bọ̀tú bá padà wá nígbà àwọn náà fún irú ẹni ẹgbẹ́sẹ̀ fún ẹni tó gbẹ́sẹ̀ fún òun náà òun náà fi àlè ní báyìí sábà rọ̀ òun náà ó sì kí ni yóò ti dáadáa fún un níbẹ̀ nígbà tí ọkọ̀ wá jáde bẹ́ẹ̀ yìí níwájú ọmọ lọ́wọ́ àwọn náà ni tòtú tó ẹlẹ́kejì wọ́n ní àyẹ̀tó pèsè fẹ́ nìkan sájọ́ tóbi tàbí sẹ́yìn papọ̀ ẹni tó wá pèsè fún yìí ó nídìí àwọn nǹkan kan láti pé kíkẹ́ yẹn ó ń segin ní kó fi máa lọ ẹni tó wá gbé sẹ́kùn yìí kò wá segin ní kò wá kò bá jẹ àwọn nǹkan yẹn kí sì ń kó ìgbà sẹ́yìn bá irú iṣẹ́ báyẹn ẹni tó wá gbé sẹ́kùn yìí wá wò pẹ́tọ̀ owó fi tẹ́ ilẹ̀ ẹ̀sìn báwọn ní sùn gbogbo àwọn tẹ́ báyìí nìyí àfẹnú kò ìfẹnú kó jọgbọ́dọ̀ wà láàrin wa agbọ́dọ̀ ní sáà tó lé lórí pẹ́tọ̀ à láti ti jẹ́ ìní o nǹkan tí provide fún ọ ni irú ẹni tí wàá fi jẹun lẹ́ẹ̀ náà tún láti gbóhùn náà kó jẹ́ kẹ́ni wọ́n mà nígbà ẹlẹ́kùnrin tẹ́ yìí o láàrin bàbá yìí sí bàbá yìí tẹ́ ẹ̀ bá provide àwọn nǹkan tá a lò mo yọ̀ǹda tẹ́ o tẹ́mà àjọ àjọ tó ti jọ wà látara pé kíni látara pé lásìkò báyìí o tẹ́ ẹ̀ bá ti ṣe ń tá fẹ́ o èmi náà kó mẹ́ẹ̀ ẹ̀sìn máa ń nítorí pé nígbẹ̀yìn gbẹ̀yìn yóò ẹrú ẹni máa ń kàn wá sí wàhálà lásán ni ẹ yóò kàn sí wàhálà lásán tó pé nǹkan ó wà ní jáde kò ní bí ẹni tó fún yàn rárá tí ò wá rọkọ omi ní wọn enu ẹnu pé àwọn ó tè eléyìí sì ń ṣe wàhálà yìí sì ń ṣe kíni eléyìí lóun ti dáko ìfọwọ́sọ irú ẹgbẹ́ tó ṣe wàhálà ni tòótọ́ láti ní kẹ́ni yóò kó báyìí jẹ sẹ́ni bá kó báyìí jẹ yóò fún lásìkò bá ah, lásìkò báyìí gbà báyìí a ní tàbílẹ́tì ní yóò ẹ bá ti mọ̀ pé ẹ ní kó báyìí ta ní ìdìbò ọlọ́wọ́ tó àdá àdá fi hàn. Thank naam àwọn ẹni tí wọn bá gbé wọn bá gbó gbogbo yàn ẹtì bá wọn sè tí wọn wá ní gbogbo náà máa ti rí bẹ́ẹ̀ àjọ tó kéde àjọ fún yẹn nígbà tí ìgbà yẹn bá parí bóyá gbà tó máa wá ń ti sẹ́yìn lọ́wọ́ tí ìkàyẹ ti so àbí ìkàyẹ ti jáde bẹ́ẹ̀ bá ń pẹ nìyẹn ẹnìyẹn máa wá ń tó kéde ẹnìyẹn máa ń jẹ ń bẹ ẹtì bá wọn sè orí eléyìí ti kò lẹ́tọ̀ọ́ kó máa jẹ ẹ nítorí pé ìtàdúwájọ kékeré ìtàdúwájọ kékeré kò pé àwọn ìjọ fún mi tòtò bá wà ń jẹ nísìnyí kó máa jẹ látara pé kíni látara pé inú yóò jẹ pé ìṣòro olóòtú fún bẹ́ẹ̀ àbí kó jẹ kó jọ lájọsọ pẹ̀lú ẹni tó pé fún ipe sọ kíni yóò ṣe mo lè máa <laughs> ṣe mo lè máa jẹ bẹ́ẹ̀ ẹ torí pé inú eléyìí nísìnyí tí o bá gbà yọ̀dá bẹ́ẹ̀ ní tí wọn ló jẹ nísìnyí ó jẹ bẹ́ẹ̀ o lè tún mú lọ lé fọ́ọ̀mù rẹ díẹ̀ díẹ̀ ìgbàdá ìṣègùn ìdájọ́ pé ìwọ ti ṣe kíni o ti mú jọ àbòsí ni tòtú láti ní ọgbà ọ̀sẹ̀ kíni ọgbà ọ̀dọ́ kó yẹ ẹ̀yẹ kókó mọ̀lẹ́ máa mú ọba ti jẹ bẹ́ẹ̀ àti kó ti jẹ pé tọ̀ ìlówó ìrí nǹkan jẹ inú ìpín tèmi ìmọ̀ mú yé báyìí bẹ́ẹ̀ tó wá nígbà tá a bá jọ pín àmọ̀ tó mo ṣe kíni mo ti gba yé báyìí nínú pín mi so bó ti yẹ kó nìyẹn Allahu ta'ala a'lam náà alaihi salam. Thank you.

Uh, ìbéèrè méjì ni wọ́n béèrè ìbéèrè alákọ̀ọ́kọ́ <clears throat> òun náà ni ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ẹni tó rẹ́ǹtì ilé tó wá rí pé gbà tí ó wá dé ilé yẹn ẹtì báyọ̀ nísìnyí ó wá rí pé kò tí lò ju oṣù méjì ilé wa wó pé kí ni irú eléyìí so irú eléyìí nísìnyí tó bá jẹ́ pé ilé tó wó yẹn bákan méjì ni tó bá jẹ́ pé àtọwọ́ rẹ̀ ló fà á tó jẹ́ pé yàní àtẹ̀fúrìt látọwọ́ rẹ̀ àbí alifrot ó lo lé yẹn ní ọ̀nà tí ó yẹ kó sí kíni tó yẹ kó gbá lò àbí kò sàmójútó kan tó yẹ kó sàmójútó òun náà nílé yẹn fi wó ẹtì báwọn nísìn kò ní ní nǹkan kan tí ó gbà ní dọ̀mà látọ̀dọ̀ onílé àmọ́ tó wáyé pé wọ́n bá rí pé ilé yẹn bí wọ́n ṣe kọ́ báyìí ṣe òun náà ló fà á tí irú nǹkan báyìí fi kíni tí irú nǹkan báyìí fi ṣẹlẹ̀ so a jẹ́ pé ẹni tó fi lé rẹ́ǹtì fún òun ní òṣèkíni ni yóò san dédé iye owó yẹn padà fún un látara pé kíni ní tí wọ́n jọ sọ ni pé ọdún yìí báyìí ní fi lò ó bákan méjì ni àbí kó dẹ̀ jẹ́ pé ẹni tó gbélé fún yẹn lẹ́yìn tó bá padà wá tún ilé yẹn ṣe tán tó jẹ́ ilé rẹ̀ yìí so ẹni yóò wá sí kíni ẹni yóò wá lu ọdún rẹ̀ tó kù mẹ́ ẹtì bá wọn tó pé tí wọ́n fẹ́ kò sí òun náà ni pé al-ijara li muddati sana mo fẹ́ rẹ̀ ti léyìí fún ọdún kan kò sí ìlú pé ọdún yẹn tí wàhálà yẹn fi ṣẹlẹ̀ so irú eléyìí náà ni tó tún jọ ni pé lápèjúwe ní sèyàn wá rẹ̀ ti lé fọ́dún kan èyàn wá lo bí oṣù mẹ́ta èyàn ẹ̀hẹ́n èèyàn olè lọ́lẹ̀ bá onílé pé tọ̀ mo ti fẹ́ kú olè yìí o bá mówó oṣù méje àbí bá mówó oṣù méje ìlòjì oṣù mẹ́ta lọ rárá ẹ̀dí bá nìkan nítorí pé ìwọ ló fẹ́ kú o níbẹ̀ kí ti kó ń lé lólé ọ àwọn tó bá lóṣù mẹ́ta tó lé náà bá ní wá jáde kó onúlé mi túláàsì yóò sanwó èyí tó ti lò fún so àwọn àdájọ́ tó ṣe kí ni tó wà ní abẹ́ rẹ̀ nìyẹn so nípa pé kéèyàn wá pààyàn ẹni ó sì ti pààyàn nísìn nínú ìṣẹ̀lẹ̀ Islam àwọn òfin kan wà ń bẹ̀ so inú kan pa ẹnìyẹn padà ẹ àbí àwọn tó jẹ́ fámìlì ẹni yẹn kán ṣe kí ni kán gba díyà kán gba owó ẹ̀mí so àyà tó wà ní alukur'an pé yóò gba àwẹ̀ shahrayn mutatabi'ayn yóò gba àwẹ̀ oṣù àwọn oṣù méjì tí ó tó tẹ̀lé ra wọn so àwọn olùmọ́sàlàyé nípa pé tẹ̀rí àwẹ̀ yẹn ẹ̀tọ́ ti Allah subhanahu wa ta'ala ni kọ́lá ìdó jẹ́ ẹ̀tọ́ ti yan tán bá fi rẹ yóò san ẹ̀tọ́ ti Allah subhanahu wa ta'ala so eléyìí gbogbo àwọn hikma tó wà ń bẹ òun náà ni pé ẹlòmíì lè lágbára kó lóun lówó ẹ̀jẹ̀ wà níbi kó sì máa pààyàn nípa àbòsí ẹ̀ ó lágbára ní iye so àwẹ̀ eléyìí inú ẹni tó lè yọ fún òun náà ni ẹni tó bá pa padà táwọn ẹni fámìlì ẹ bá ní ah, àwọn ògbà àbíkẹ́ pa padà ni tó bá ti pa padà nísìnyí ẹni tó ti kú òní gbàwẹ̀ mọ́ ẹ̀ àbíkú òní ti gbàwẹ̀ kò lè gbà á àmì tó bá yẹ. ẹni tó bá sì ti pààyàn no ẹni tó bá sì ti pààyàn ọ̀rọ̀ rẹ̀ náà wà lọ́wọ́ àwọn wàlíyùl am ẹ̀dí bá ń sè ọmọ kútìlá lè ẹ̀ ẹ̀ kí ó ní bàkọ́ ja'alna li waliyyihi sultana so ẹni tó bá pààyàn fún àwọn tó bá jẹ́ wàlíyì rẹ̀ azekini wọ́n ti ní sultan wọ́n lágbára lọ́wọ́ ẹni tó bá wù wọ́n wọ́n lè yáfi ẹni ẹni tó bá sì wù wọ́n lè láwọn ẹ̀pá padà ní àgbà ẹ̀sìn báyìí tó bá ti ní kápá padà ní kò sí nǹkan tí wọ́n ṣe sí ẹ́n àwọn tó bá ti láwọn àwọn ògbà kò sí nǹkan tó bá sì láwọn yáfi rẹ̀ gan pé àti díyà àti nǹkan kó máa lọ kò sí nǹkan àmọ́ àwẹ̀ yẹn yóò ti kíni yóò gba ẹ̀tọ́ ti Allah subhanahu wa ta'ala ni so hadha wa sallallahu ala nabiyyina Muhammad وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك